الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان لا يمكن الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أما بعد والسلام عليكم ورحمة الله تعالى وبركاته يجي الحمد لله بكتا الحمد لله الحمد لله الحمد لله رب العالمين لم يجد يسكون بكتا كان لكي لا يوفى أما كل جديد بكتا يسكون وعجا ìmọ̀dájì àsọ̀kóté àwọn ìlú padà dé yínana

àwòrán nàbí à ale dani ne ba wani sa'aba ne ya nabi muhammadu sallallahu alaihi wasallam a gan eya na sokoya na elogar kuba ẹ̀tọ́ ni ìdè sí ní gbàkóyà náà ní ìtọ́gbó òkúpẹ̀ ẹ̀tọ́gbó tàn ẹ̀ pátá adàfẹ́ fáyà dàgbé bí àrùn ekwere na magaji esude adan bana arin eta gutu anike iri la dana dan so anno no ai duda amudi la da so na elo na gaji ga muai taraya amma kon na ga ya karshe yi ya koi yi ila yake wai kawai na ga ya karshe to kon sai na ga ya ce da ko mu da wai don nan yi amfani ko majin na ya karshe su ko na za ta ci fatan su ku yayi lafiya da imani ku yayi ciwo to jami'a yake wannan manyan ji bayani a yi kan tun da babu da wani da kuka tun na wabai gina so kwanin da za ya wuce ọbẹ̀ ètò nana ọbẹ̀ èlò nana ọbẹ̀ ètò nana ọbẹ̀ èlò nana ní àti ní ìbàdàn ga kaleji iga ce ya gaga mara laolo ya ibada na eh yawanci ga zaka da fitri zaka na wanya kami na waga kemi na wasu yaro kenan yanzu da musulunci wanda yana la su kwallon cikin kafin mawar juna umuwa ta gere babu wutan ƙur'anu suna nabi muhammadu ga zakat lafitri min ramadan bu in ya albarka wuyo eh, e e na ma eyi ga zakat lafitri ya baki tsalewa ko kuma su bayi kafin ne tsayar su wana koyi na wajiyawa amma aka tsale su kama bani wajiyawa idaji a su kwanan ya ciyaye su su kwanan nla zakarin ne da ƙwar'ano mine ga misun bugan kada afla man tazakka hakika zandar da na gaza kan na wana wani rabo da kwayi ne rabo nana mu ya gani tsaya doci wale dalilin ya wajibanci ya zakaci ya daga babu daga ya gani sako أشجع وغاكي في سنة يا نبي محمد لي آه، حديث بي ده بخاري وغني مسلمي ينقل شيء بخاري ومسلمي ذا النبي جاء النبي فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر سواء من تمر أو سواء من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين annabi a zaga bilfitir laje faka mulaje wajibi mulaje sirri na iya wani su wanda mai gawo na isa mugaye muznabi ya niya annabi kunin a jikin su a niyawo a womine gici na ga sha'iri nan iga jin arun fasarakin babai yayi ko kuma wa wasa ni mini ya tafi nan ko kuma wa ne yanki cide na zaki ne jiga yaki nga mata ta cimbo talaka ya jeji to ya dace mai jeji na kwayi na kwayi wasu kwayi a cin wajen a yasu ajina suku da ta yi laji waya da an cin wajen a yasu ajina suku da an zuru ga ta na zaɓe nisa zai da shi kanu na za a sa jina wadda sani ya bana wa kuna su kwayi daga wabe ciwon ciwon ga ba su kwa ma ta hukuma ne wọ́n wá sọ àmìnì ẹ̀ bẹ̀bí náà kó wọ́n wá sọ àmìnì yá yẹn yíkì náà gáàsà kí wọ́n yíkì wí ìbọn visa wọ́ọ̀yọ̀ mí ní àdísì náà sọ̀kọ́jẹ́ àdébí tí ó gbé ẹ̀yìn ọ̀gá mo ta tí ẹ̀ wùjọ kéèkì bàájì yìí ìzàjì yìí àtìgbàgbẹ́ kan yìí don wuta zangon da yana asunayen musulunci da aka fi bugan musulmi na wanda ga zaka ta fito o adiki waga da alina to wale manjila wujja sottiya na yi gaba na yi dalili daga sunna ya sallallahu alaihi wasallam etiya eh, zakatul fitr to zakatul fitr na wa wani su manjo wani zaina majda guba majda guta ke ga ku don da ga zakatul fitr na wajibi ro mai farilla ta tiya musulmin dondo to yandan da na wale da musulunci wani su kwaya da lati ciwa wuya ya je hikimar la wai lokaci nan mene kima na shari'a la tagwawi ci ga gaya la zakat da fitar da kike gubona ya mafari a ga anna aturatun lisa'il ayo yone dalili da azun becina da na fi azun nan shi zakat da ga na wagali mene ganda cina yi wagan so kwaye wana da bakwa zuwa mala da azun yawa takis mene tun da cina yawa lo daba kwa zumbo soko wa umala da ya zuye wa kwa ya zan wa yawa bonon ka fi o laidina mude wa zan wala ni wuciya la da ya zunno de eme wuci zakatul fitri na ruwa mun ga fili yawo soko ita jiyawo ya ci ganin wakilin ne ba ci yana shari'a ka walawi shiga Allah zakatul fitr labena wa yatumatan lil masaki. ebo lope nyengichi ya za wabali kana jibiya zakatul fitr na wajiwa amfani e ba yi ma shari'a musulunci wọn máa ṣe èyí tó lànà tó láyà náà àǹfààní àǹfààní ẹ̀wẹ̀ wọ̀nyẹ̀gúbà wọ̀gá lì daga bikici na yau gaji mini ba kwaya azin bona ne ba ci su kwa kiyala da kaya waye mai buci ne da na azin yawa gumi wa dina zaba ci waye ugayi daga so ci ga kuta yi koga gwata ugu na walayin yikin na dayunan ebana wafe wafe wafe lukitu wa mafe lauga ganyen yawon ya mamaki zanda ci no ti bayi na na ngawa na ki wuce da je na wa ki la ji na zanda ci no de la ji na wa ki e ti wuce da waya e gidiyo zanda ci no de e gidi gidi na wa ki e ti da waya lozo yanda su kula ita ne da doka kayan to zanda ce lati ba wata shi ne bai di kin ga jin cillo matsalacin kuma ki ga da jiya da yau to mutu ta yayi ẹ̀ẹ́dìá ọ̀pọ̀ ìwà bẹ́ẹ̀ ìlú mọ́kántì ìlú ọ̀fún ìlú mọ́tíláàtì ní ìlú bẹ́ẹ̀ gbọ̀npẹ́ ọ̀gáyẹ̀ méjì díẹ̀ ya ìyá zaka tẹ̀lé pété wá ìyá láyàrá ní bíbíà nánà wòye àtọ̀rọ̀ ya soko sọ̀kú gánibẹ̀yẹ ya ẹ̀ sọ̀kú soko da zakatul fitri na ya tashi na shari'a sai bana ga shukurun lillahi ta'ala wa yaddajiya su ko ala itimamin faridatin biya na wasu su kawo lugwa wa azun gomina. ila yi dabo a tu azun na bai ya tu zangoye mafari da yiya ila yi dabo a tu zangoye mafari a masu ne bacha ila yi dabo a tu zangoye baci a maye kacin yi fiye zo da hannun a da yiya acha sha wani su bazan gwari kuta tan na laya na gunguna wa dabiya su kuna su kuma yi da nabu wala in gabatun inna azabi da shi su kwaruwa ci na nabu kulwa kan gudu da buga ke yi ta ci ne da kafin fikirin nan yayi tukunin na la'asu don da rafiya ne da ke fi jari wuta na babbara duk da yi Neva čini ljudi umislija u organizmu. Nije tačno je tačno osoba na oazu moguja. Zakate sine na oazu wajibi, oazu sile, kad si lancentu na lemu suduruje. Bađuju, koji daji, zatanjuju, konuta, ujujo, koji Zakate sine na oazu wọ́n a a lè lọ́wọ́ tó ní wàá

arima wagadiwa kafin a yanzu masallacin gina annabi zaka kada wani lokaci amma wagadiwa yanzu mana kai shi masallacin na wadawa wajin sadaka ɗin sadaka ne wajin sadaka ne ya sadaka ne wọ́n kó wò láwọn ọmọ Yiwa n'ụlọ ebe ndị ọkpọchị ya otu baba wala ya ndote ya ndị na-apị sampiya ya na nke agbata na ndị ọla ọwụ ya na awụ. Na ndị ya ọwụ ya na ya na ya ya na zangu ba ya mawari ko kazo e ba da lati bidiyo abai al-fakir gani da al-musiro talaka gani da kowani awa na la ya takiya da ndon do mini na ni ke awa da kai waya e wani cikin wani bayan da ka da fitri yayin da da kwaiwa wani mulaji mula na addini da gano ibina har aka ce ba wani lada ya talaka ko gaba mai yi yi kurkuyar da cikin baro yi ya wutar da kasu wani yami mutuma yau wani yamiya mutuma yawa na na yaki musulunci da kasu da kitri wakanne na yadda ya zuwa na zukon mawaya wanda ke mummana a ragayi kawai magani da kuye ba wace ya amma wace wanda tala koro wani biya ladayi amma lagaka lodo ya zane ke yi wuna alashi ya baba lina ye ajiya jiki amma yi da sa su fi da kore an mamma su bata lagaka bayan ya agitashe manjo agitashe wani ciyo agitashe tare manjo lauda kada ya zaɓi biya ne alawun wanda ba man ga agogo ko wanda ne mai agogo kai wani cin agogo cikin don wọn bura waya ẹgbẹ́ wọn jẹ́la ní ilé ìgbé báwí àmọ́jẹ́ aná ko wọn jẹ́la ìnáwó pé àmọ́jẹ́ aná wọ́n mọ́jẹ́ yàrá òun bá dà láyà á ala yake a tsayin kuma ana da da da fitri yi kuskuren da ci ba zaune ada kyau ga zakata ba za yi kuwa da ya bawa yi bani wa ya bawa ga hawa ga awa ya wai wa ya ji waje zandondo na wajen gici ɓasu ogo na zaka talafitri na waya wayo na wanda tuwogo ke ji waje na eh da wuji waje na waga zaka talafitri waya to amma idan kuskuren da ke jikin babo yi gabe zaka talafitri waje na iyaji ita ya san zaka gumbo ya ne zai san zakar gungo ki mai kwabe ya san zakar gungo yau zankan ya zaku ta gan hunyo wọ́n ti dàtún wa wọ́n yán imi wa wọ́n yán egi ní wa egi ni mo dẹnu ìsáàlà ìjogún ní gbogbo tún wọ́n gan yẹn bá wọn náà wà dáná fẹ́ẹ́ ní wọn fẹ́ẹ́ egi ní àyàkí àlá egi kú táchi egi bàtí táchi ní chi a ga ki alaya a ga alaya gangaganci a ci a da lawan rufe a la yi kallifin lawu nasan illa wuta ọgá ẹ títà tí wọn wá wọn yẹn ní wọn wá wọn yẹn jí wá wọn ti dá sọ kóyà are ni pata mtu kutaga de kosa mae ni pata agusanzo wani wawa ya wani wani wawa ya wani wani wawa ya wani ah shede za ya do juwo na sheria je dano misali wagaje bawo e bawo na ma ato achi ya watati ubo na dia wagawa otolo ya bawo sheria daji ya yambi itagana e ukola fun ya wayana na ní ilé ìṣe káfá ń lè a dáná ní àwọn àjọká ní ẹni láì rẹ ọjọ́ lọ́nà ìṣòro tí ká mọ́ wọn sùn. àmọ́ àyàdá ọmọ náà wọ́n ẹ bá àwọn ìyàwó náà ẹgbọ́n náà yẹn bí ti dín ẹ̀wẹ̀ tọ̀ àmọ́ wọ́n wá ya ẹbá ẹ̀wọ̀ na yìí gbàyà yẹ kí wọ́n zaka lè bọ̀ yẹ gbá ne ga da kuskura da ko fada sai ya da ɗaya ya sallaya iko Ah, sallayin yawancin ganin lokacin manjiga sallah ya idu baba bai idu da fitri ganin da idu da azahar na yi ce da da sallah ji da sallah kwayan eh amma man da ce nan ga ko ga da sallah ji mai bana ake sallah ya ba ta sallah wacce ko su kwaye amma sallah na yi lazumaya azumbanan da sallah nan ya yalla kame da iga su ta bana a juya haki to a ga sunna ya wannan buka nan ko wajibi nan e ba shari'a musulunci sunna ya na buka nan ke wajibi nan su kuma ji horo biyu e bana to shiga inna a baina kal autar fa salli li wale fasalli li rabbik wanhar waji salatu duha salatu al-adha to ko gai la sallaji ya ga sallaji ta gumi zo kan ga yake zai tu dabayin o ga da daba kuna to man jike lau bagwa e ga min sai to ga kad afla man tazakka wa zakara rabbihi wa sallama wace sallah ya hedda fitr eh o o tu so kwe kamina wati ya mboda alna o ko tu so kwe ada kamina ndale maya de tiya de yake ayi sallah o ti ayi sallah da wana yadda ya kashi gana lajiyar don da addinin wasu yawon da ke ƙwa'anu da kiyan da sunna iya ƙura'anu biyani a ga sunna a ga annabi muhammad sallallahu alaihi sallar matukara yi mutu ba nusalla yi duk ba ban da idil azaha gani ga idil fitri yi duk ba ban nagwa annabi sai da yi duk ba ban nan lokaci na elajuna a ga tun daga nan gidigawa dai gurgurdan ya e kwana e eh, ada kamina gida sana lokacin da wani na jin wani iya ji misali ga daga ya fi mutuwani ko kuka ta daga jino hito wani sallah ya yi amma sallah yi dubu ba banana e eh, ba lokacin adala da bindoci na ya awana ke sallah ya aduhana e eh, waga da dajin ke sallah idul fitri aga kila e yi kima wuce biyo ya yi idul fitri yana waga ɗan lawa ga bauta na aga ga ya baza na jawa zaka na baza na jawa ya na a je tunna lalo da yasu kafi na be ibi ya ba ama na lawa ga da da juna ebe na koga waga wala mi onwa wace oloidi to madada alo ema wadda da wadda ebe ya da shi ike mana la a wajen a kuta a majiyar da ne da rana su kufa ne e koyi da ya tsohon yana kakance na wajen wajina ba ci na wajen zakatar fitar mara la ba ci na walwana nuwa na wa koyar shirgin ya ejina nuwa wacce son na wajen ọmọ inú ẹ ṣòríyà ṣẹ́tọ̀ ẹ fúnú ẹ àlàádáná àjìgáwà òun tó ní ẹta kéré ṣẹ́tọ̀ ẹ fúnú ẹ jágímọ́ná àjìgáwà òun tó ní ẹta kéré ṣẹ́tọ̀ ẹ fúnú ẹ júmọ́ná àjìgáwà òun tó ní ẹta kéré ní ẹna wà nkùrọ̀ sẹ́yìn kéré dèdè fìyàn àmà nù wọn ọ̀tọ̀ ẹ̀kọ́ àárín ẹ̀kọ́ wà láṣìlú ọjọ́ bẹ́ẹ̀ fún yán ṣẹ̀rí àná ń gbẹ̀gbẹ̀dẹ̀ wà á ti pàdé yìí adéwàgbọ́ ọlá nu ọ̀bù chi ẹ̀ ga ṣí ẹwàgbọ́ ọlá tó fò wá nàgá jẹ gẹ́mínú tó fò ọjọ́ pátá náà wà kọ̀kọ́kọ́ na iye wága yàda mi ní ìwé àmàláìka ànábì yìí dá na mala'ika ya afe ba duwa yayi a ga yi di fata magwaba a tafe tuli albarka ele alkhairi afe duya yi amma zanen lo yi biyuwa nan waje nana kawo shimbo wajiya ya bai tuba layi wani ìwà gbogbo wọ́n tún bọ̀ wá ní ṣùkọ́ bá jẹ́ àjùkí ẹ̀ ìdáwòrò kí a fún àmàkáwò musamman iri na ita bankin bona aya fani oboya o jaro yi ọlá ọfọn ẹnjì túfùwa nga yìí ayi ní ẹni sọkọ ìwà na àmà kí wọn ẹwọ sàkọwà mẹkùn dẹsùn yẹn sọkọ náà gàdébì ẹwọ ẹwọ tó lọ yìí a wala tulare ọ dana kan amma wajen yi zagiya bagi wala tulare ọ dana kan waga yi bagi nan wace wala yi ji ma yi zagi ngala tulare dana kan lọ yi ma musamman ga yi tulare na zandan da za ọ ba wa waye kauna waga tulare la kan wasu ga yi ji annabi galadama amma da tsaye migin da na ji wani fi tulare na wata ta ma waga to wato ya kan aya migi wuce ya migi da wuce fata jan ramu ya ya amma kan fitu ya lalle ya ya ga jambo da ya bai kawai ya amma ya wa wàásàn wàásàn gíga ẹ ẹ kó zaitun yẹn nana yi ni wa kpaata na kibi o yà wọn ka pati àmà yi ka yà sanda kó zaitun kó èdì kó kókòtè bẹsẹ kó baaji lọ si dọ́kítù yọ òfé ti bàyà ni tiẹ́ ti bàyà kọ̀tí o nga nasara yi ti bo ɛ tɛmi gyina aso gyina mo kɔ tɛgɛ ɛɛ mo kɔ tɛgɛ sɔn nga yɛ de kɔtu ba mo kɔ tɛgɛ ama nga yi ga ho ndana ayɛ ba yi ama yɛ ala yɛ yɛ yi ma di amfani na ya so kofa de nana ebe ya gano shi ya annabi sallam na ana silar waya ta ga amara rasulullah sallam bil idain an al bid'a ajwada ma nabi annabi ya foro ga ayafa ya daga gegamin ya tufuwa abu a kibina ya daga gegamin ya tufuwa abu a kibina a ga wakon tsoron a shiga wani tafayi bi ajwada ma nabi ya mai ta tulare ke na so ci gafa yayi na amma ba da wani zan wa bi azman malaji ya ki zudaba ngai jiya adha yi zudaba benaga dewo gan ichi dena aga jirmi gan ma dewo gan e so de wuci to nana oyi

daga ah, ah, a madagumi a ne biya a kun ji bo ci wa jiye sun a mai ebo na na jijina ga a yi amma wani lokaci ya talla koyo eh waga oga la ma wabe oji wọn ji mini dabba oga zu nye yawo ci na ọlá wọn adé gina wà tí lóòrùn ejina amma ga sallar jani yan gici na waji kan gana jalar ne kawai shi ne da gini ne ya dama na wa kawai gobe na daga ijiyo wa shi ya ke konuwa ya bane ko ba ko rawai sannan nan bai a na wa ya ce al'amarin ya ijiyo na ne tashi na wa na wa ga ibi ji takbir tun daga yi shi na aga ga gan aya salina ibi bi takbir imma idil adha yo kama idil fitri ifi doko be funya to kwai nana ma abebe lafazi na iya latu to kwai na ga allahu akbar allahu akbar la ila illa allah allahu akbar allahu akbar walillahi alhamd ila wen الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد a gan nuzan yi wa tun daga na ne a sanya tsallayen wunde football warachiya wọ́n jẹ kásẹ̀tì wà lákìlá wọ́n jẹ báríkì wà lọ́à lẹ́yìn ìgbà mímu ọ̀dọ̀ báríkì náà Abuja ẹ̀ẹ́ dáńgbé ti láwalẹ̀ ìṣínú dé ìjọba ààrùn ìpolówó ọmọ wà jíjá òkú àlọ́wà ìwà ẹ̀ jíjá ọ̀tún ọdún tàbí ìrònà àdàmú ẹlẹ́bẹ̀ẹ́jì ẹlẹ́bẹ̀ẹ́jì ẹlẹ́bẹ̀ẹ́jì wasu gama sai wo jina wa sai ji wa zan dinga ji damuwa na da bana makwarci da yaki ta ce kakaci na kakaci na da yaki ka ce ko ga ce ko ki ce kamar ta qur'an wawo biyu ga ko ka tawo gama ka ta ku ce ta goga waya ci alu haki ne dan wawo da bana ji wa zan to ka tawo na kan ga wani wani wa mu kan ko mu wa man wa ke gala wai ju ko mu wa da wanda cha wai ji kawai ta qur'an wa wo ko ke ti ko waji takbiruna takbiruna dan yo wo har da wa tiya do sallah ji ba ke ji allahu akbar allahu akbar لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد يدمي صوته wọ́n ní yukabbiru Allah ala ma adakum la'allakum tashkurun ẹ̀jẹ̀ tuntun pé láàdá wà lè kó láàdá ìdí àti nínú àwádìí wọ̀nyí lọ́dọ̀ wọn á jẹ́ kámínà wà láṣí sálà ìlọ àmọ́ dínà ẹ̀jẹ̀ àtìkà là gbọ́dọ̀ àdéhùn ìṣèjì báyìí wọ́n bá tìkà là má làmá bá tìkà là wajen makaranta ya zaƙe su Allahu akbar Allahu akbar yi magana ga Allahu akbar Allahu akbar a a dan da to wuce wato da jinyo tsakanin wa ba kika cewa na makala na to na kaushi su ba jama'a sai rawai ta ya bana iri ya ji to ne ga wai ga wa ce ya zakata wa bana ga wa ce ya tsaye jiya wai ga da da ke ba anawa ni sallama ke numba mutane wa kunga fama arda kaminan daliman ya fi nan daliman ga tiya sannan ki a ji sallah ya toro sallah ne nga di kabara to di kabara nga da ruku to da ruku nga da su da da su nga fi wa fi nga ne ki wa ne ki wa kabara ki wa ji arda kaminan wa ji sallah mana wace wace shi ba ga wace wa hutu ba dai yana layi ya lada hunci bai ya dangana a ga kafin ne fa ya ga fa zandon da na a kai te fa shi ne a fa ko ta zandon da na nga ya lade tuye tuye mana za wuce wani zo ya kwake eti jilo ya bayan bu arbe ina ya manji fi bu na shi elu eh, ga wuce gwanan ga adelewa fafau iza ya laidiya na na mai yane ko zane da ba wani alari muhammadu annabi har ya yi zagi na kuyi da biyu a laidiya ọmọ àti àbó annabi ga ya kuyi da biyu laidiya ba ta zangon da ya na ga izaji uyona na da ailana na da yaji mana to na da na fata ta da falyashadna la khaira ko wa da'watal muslimin ebo ma da yariya la khairi idio kawa ga shimboya shi da aduwa ya la khairi na dewa ya wa ma da la khairi na zan dondo dai idio ya gabaro sallah mai a rajije saman wuce ne wasu tubo ba ne da kai na su kuma lamusun cile na fayili an ga ci dokolewa ne a yi a kato kato sai ji wee wee ebo wee wee wee Aga ga ba na ejun gagana ngayi kasa oga go set lab ngo ti go ni hoki aga ji fa ga ga eh to ya magagana na ja na na ma karara wani addini ba amma na sa ne ga ajina Atiga ci ga da bai dalili a da bai dalili sakwai annabi na ga alai da gija alai da gija ya ji sallah dambo uga sallah ne da gija da katun gwanon da lada da no jigi falo na no jigi falo da lada da no jigi yankona no jigi yankona da lada ga no ji magrati kwa bona ne kwa ni ti fe putu a ci ga annabi go sallah farilla su kuke wai juma lokaci kuke wai sallah farilla zubuki zubusu kaya ni ja zubuki wai ji sallah farilla to aga da gawa ko lokacin ya zubutu sunna kan ki to gashin bo ebi madana ya ce madana tongala shari'a ta waya dama ga na waji da kata ta ko gwanan jela da na wa lokacin na amma ya yi wa fiya zune ya ne halarci magayi da liyan da ya tsaya yan doro shiri ya zula da yi kimai aka yi galawa Allah da zukuki tun da alu tille ya yi gai fi tiya ya tsalla wutsuna ezu a dabo ya yi gai ngala su kwace ya wawo wa alkhairi na tsayi a dai gaskiya jirgin wani wula da kata ta koyaye amma ya yi ji toyi toyi zantar da laba galwa na wani alaƙai da wuta ya ci esi ya dayi ya dayi ji zantar da nan zai biya na ji alaƙai na da kutan ba umarke wani shari'a na hannu ta ji gama da ke yayan iya da wuti iya da wuta ya ci ya ci ya

yine na wani ni daga biyar iji da wafi nan a ga ya kuba na ogata lona ogata wuce ne kuma ga ya ji nan ebe na emiye da ando ce kwanye ga gusu da iji wa de kwaje pawa to da wuce lo da wuce wani amma bai nufi idan ogata ya wanda ci de wa gusan wa ogala da wuce a zuwa kwana na diga da láwọn ìtajà wọn ló kàn wá to gargadi na yaje ba yi ke wani bai zanton lokacin ya bai yin fahimta yadda mai yanzu bayani ọgá yake na nasanin ladanin bobe da ijabi walau shobi ladanin kusur kan na ọgá bai shi nye ba shiga la tulare dana kama eta china wa ke e so velo hivi na waiza gi galu kwa e pati wa kuona ka pati o zumba ji da jima yana jima wuci je le yana mai yela an na ga a mun ja so da ge ya amma yana ganyi da bona ya asali da da so kuskure ne ga kibona a ya shiga laye fakiwe da zuya ba giloki su ko kwabe su ko yi gafara su ko yi gaba da su kwan kwakwaci assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh Allahu akbar kabir ìpínlẹ̀ wo ti ṣàtúndà ọ̀nà nama yana manca yana yi bayani da yana ya shiga damu goma yau alheri na yawa baki tuni na yi wọ́n fẹ́ lọ ṣe ìgbébàjì sí ná yẹn ní dáadáa àgbẹ̀rẹ̀ ìgbáyé káwọn èèyàn kí wọ́n á gbé na malakin so ya likitaki da na yi ce wuri na ogala sadaka na damuwa ga alayawa da wai na alkhairi na dayi na wani da tuwa ne da ji da ji bahu ne zangon zuta mabini wasu wannan wani ajiye yake nuna manji bayani manji da gona yi gobe na hanyar lokaci ya ga su guba ke gabani da na ke yi azu na ewaje babu yi na da hana har tsawutuwan na da jalugwa ya ji hana zai ji kokari a sai da zanzan ya ci na da jajin ya shigo <coughs> e su adin yi na a kyalu cikin sai lullu aleka ta ga gan gaskiya yanan a ya practical wurin yi sai ji kokari ki mai da da shinu gama na gwani ke mai da da shinu zayin na gwani ke mai da da shinu zayin ya zayin gwani a sai lobe har da aka zaɓin yi na kan gaba kendo ya da yi ta kufa yi na dauna kendo daga wani ta na dauna ikin daji sarari na ẹgbà wa na daga isi da dan da na ci abu ibe tun da isi a bebe kawai ya yi bebe ya ẹgbọ́ títẹ́tì yàrá ọmọ mẹ́rin yàrá dáàbọ̀ àṣìkò kó iná dàgbàgbà kan náà na wọ́n ti gbà wọ́n ti na na dọ́kùn gbà wọ́n ti na wọ́n ṣe báwo mú aka lè yí lọ́nà mí náà mú yá kan yá o ẹnà iná na ti gbàgbà ẹwọ́ na jésù màkà ẹwọ́ na wọn láì náírà har da ya yi wannan ga yi wofa ta an gaba ba na mbaci ta ci da umu da yana in ga yi jika ya lawa an mata na don da wayo ga wannan da to yi ne mai ya ga yi wannan ya lau la daga lala jinya boro na su ku gwabici yi wulu ke boro wulu ba yi ji ga yi ji mai gabe latsari ga yi gina ya gabe ju sọkwani ko tu yi ma sọkwani ko tu ta yi koro sanni la tu bɛ zi ewo ɛgbɛgbɛlɛ yi o ka de na ìmàdé ɛfaya tó a yi sara yi na tẹsùmá tó a nyɛ yibo bàtà ekó yi tó dààbò nínú obìnrin yìí náà lájà àti tàjà ń àmẹ́mẹ́nu sábó ìná gbé òtúgbé bàgbègbè lẹ́yà àdókún olùwàsókó káàdì pété àṣìyàn ìmọ̀mọ́ ní sáráì lọ́bẹ̀ bàbá sọ́kó èbè tí wọ́n yí gàrà wọn ẹ̀bọ́ kẹfẹ́lẹ́ àlè gánà náà ajá àfẹ́lẹ́ tó máa ń kọ́ yẹn gbogbo ìdíkì máa lọ bàbá títí lọ bàbá ó sókó tsakanin lokaci to gafaka alhaji ba na ci amma da program ya doku ba ta su kuka da ya kai muna man bai ta ciki ne a gargaji kenan na to bi bai wuto na ta kuka ya da jami'a malam bismillah السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته su ba mun ba mun da da bai amin eh lafiya na koya man huwa din amin da bin da ka kayan shi malama na zan ẹgbẹ̀ bí ẹ̀wọ̀n ìdí dókítà fún tó láwọn àwọn ohun tuntun wá ń bá wọn òun wá wo wọ́n bá wọn bá àwọn ọmọ lólólóló bí ẹn bó ka yòó lílá ìrìn àyàn bá àlẹ́ àwọn. wọ́n jẹjẹ sára yìí èèyàn lẹ́lẹ̀ yìí gbẹ̀gbẹ̀ ń ṣàrọ̀ aláàrẹ ilẹ̀ ìbádùn ẹ̀wọ̀n mọ́gún jí wà dé ládàá káàlákàrà ńlá túbàgán ńlá òótọ́jú kò kéré bàrùn láàrin wọ́n sí àkájọ wọn fíhàn ebeji butọrị bute etiti bute enweti wuyi ulameje enweti na ulameje etiti na ulameje kawo yiwuwa pata ogajo lisaki ikpanu gúnyi gáwọn àná oje nkú ìtúpa ẹgbọ àná oje nkú ẹgbọ àbò nenema wutu na láwọn òjíjó nenema gàdá náà wọ́n á jẹ́ òjèjì dáwọn suna gawa shi a wani dana yanayi waje ta zumba wuta na zai ba albarkaci zakkan nan a fa amma ke ya wula da betur matun lilmataki nga je di de biya da ne je waye na je kunin mayana ale ga waje ni ga to zaula ya ne bulu da ilawa zilaje wuya ga na waje na alakairi daji jina waya jiya tita ta wannan gato ne ba jiya wufe kawo wama sa karan da ci yau ke wani ne karan da su kola ke ba bai ne na wubiya to ku fadi ai bayan wa lalada ya ezan da ci ke gwawoyi ebe da ci ci وقاوة وانا دايو يا زينب يا والدا يا نبيلا يا نبي بدنا نعوى نبين سي وقوة ما نوغا لا سيشو وعفاين بكاتو وعفاين بكاتو ake zaga mun shirawo bana waye mun layo kashi wa lalawa to alhamdulillah ma da yawon hari ada da kàkiri olú òdílà nọmbá wọn kò nínú àwọn rẹ̀bù ìgbò nínú mọ̀lọ́gbọ̀n amdá tafira sai ìbọn baraka nọ ah rabbi bi turli warhamni tu su je da je ba be zu ba tin ga e ji ba go amma wa ke tu da sami allah wa liman hamida wai ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه nnaga ń ṣèlé àwọn ọmọlẹ́yìn dọ́dọ̀ ti bàdá lóòtí náà ńgá ìyẹmí látọ̀ ànábi ńgá mọ̀ ìyẹ́ sẹ́yìn ànábi sallallahu alaihi wa sallam wíwá igá fara gáyà máa lẹ́wù gan wọ́wọ́ bá gábọ̀ ọ̀yọ̀ láwọn lẹ́wù dàgbà ní bàdá gan ọ̀wọ́ náà. ẹ̀rọ ní ọ̀rọ̀ tí ọ̀hún báyìí bí kókó jẹ́ ìlànà ipa dábàá yìí ẹjì dábàlẹ̀ yìí pánà tọ́ ọ̀gáàgbà wà pàdábà ẹjú fún bàgáyẹ̀ wọ́n lé ọ̀láàdà òní na ṣíná wọ́n mẹ́rin bàgá kí ọjà ajá ní ọ̀lámi tó àwọn àbànà ìjíta abẹ́ ikú náà àjá àgbà kámínà àjá àjá ìjíta náà amma da ke wa bai fanin yi ko ni ce kwal ku suke da anyị yan gida da kwani nan to karantu kon da ci wa bai wa likiya ne yau na wadaci a jini wa kudu bana dabban da ke na ga da kyaye na ta waje karaya a ga da ya wuce na a ga a wai kiwo a ga wa eyo ṣiṣẹ́ yìí na àjínà ọmọ wọn ilẹ̀ ṣe láti túlò dé náà lánàá tó àwọn tẹ́lẹ̀ ọ̀dàbà náà àdàjí ẹ̀ náà nínú gbáyé hajj ọ̀nà lọ́wọ́ apá dábà yìí àmọ́ ẹ̀ lọ́dún dábà ọ̀gá jẹ́ àyàn mbó náà ń jí ọ ń gẹ́gẹ́ dá kátàbó nínú ìtùwọ́ ìbá dáwọ́ bọ́ ká àwọ̀ àlìkẹ́yà ni ọ káàbọ̀ lànà ń dábà náà lànà ń yíwọ maga tunle tu maga je alikiyar maga da waje amfani wa ta kofi fadi yi nga wọn ìparí kòkò mẹ́ láàyà gẹ̀ẹ́jì lórí wọn láàyà gẹ̀ẹ́jì láàyà ní èjì ní súnkú tọ́ tọ́ ẹgbẹ́ lẹ́wà jílẹ̀ ń gíti ká kún aládà sápùrà ní àjẹ́ ìlànà ti dé wà kágbọ́ndọ̀ ó ti dìde ààrẹ ní ìgbọ́n tó lé ọmọ ìjẹba alikamatakwaji mama ó ti lé lájà akáwọ̀ yìí ń gíti dí ojì náà àdàjí ń ba ti dé wà aládà sáza sáza agájí ti àbẹ́ ti dí náà ààrẹ to ku ga mafarin da aljannar sauki mai da yawon to ẹgbẹ́ ìgbàgbẹ́ ẹgbàyán kékeré dábà mú ti yọ ọmọ ìbàdà ó ti tó wọ́n ṣe oyin wọ́n fẹ́ fàbí ṣe bàbá náà tí wọ́n ló dabba na wai bice na wai ba wani waji wuke ya wai da mai maji dana ko ga wa juwa ke da maji dana wa mace ke yin jiki na juwa jina na ko ga be be paga wa zumbi shen na ga ko kutala wa be na yo ma ko ni wa be na ko fashiba ko pabi ah ebe bien ngai Thank you ìràjú bàtà ìdùkàwó ìràjú bàtà ìdùkàwó nǹkan lọ sí ìkàrà àti bàtà ní á ìdùkàwó bà ìlọ́wà tó dìkàwó bá ń lọ ní ìdùkàwó láríkẹ́nu ìrùkàṣì tọ́ oúnjẹ oúnjẹ gáyà ìrìkàwó ní ẹ̀yà wọ́n ní yí owó ọmọ jí mi gúbà gúwọ́ wọ́n ẹ̀dẹ̀ ẹ̀mí ẹ̀ndẹ́ni á gúbà mi wáyé ni àmọ́ wọ́n gáwó tó amma inda ma ga da lawo turanci wa ta ya wani gunga ga wo turanci gun wa to ga wa ba gwa gwa te ji ka guto ta ne ke na wa ba gwa gwa lo guba ye o dana ime le le mi ga la wa ji ba mbia la la ndo o lo ya mi ka ji mbo ba ta de da ba ro ne u gwa do de ba ya ji ka o nana amma e ga ji wu yan wu mo ebo ejo ló ṣe àwọn etí kì í bọ́kọ́ lọ wọ́n lọ fún ájì wọn náà máa ẹdí náà ẹ̀ka mi ló ti ń sọ ẹ̀pàdé tó ń ṣe àbẹ́gbẹ̀bẹ̀ wọn sí wọn àbẹ́ báwo ọmọ kájọ sọ àmọ́ ẹ̀ka tó ti yín ẹgbàá ẹ̀bá gbogbo náà wọn àlá àlẹ́kẹ́ ìgbẹ́ ẹ̀rẹ́ à ẹ̀ka ajá sára tó yìí ìdá àǹfààní náà àbẹ́ jí lò sí égbóró sọ̀kún sábì. Òkúta mọ́ bá ń rẹ́ ẹgbẹ̀rún báyìí kí àlàámàlẹ́ ṣe ilé ẹ̀rẹ́ da wana, òyògún ni sọ́kọ́ṣíbẹ̀ ní àlàámàlẹ́ dáwọn sọ́kọ́ṣíbẹ̀ gútẹ́ àlàámà gúbà dáwọn sọ́kọ́ṣíbẹ̀ gútù àlàámà gúkí náwọn gúta sọ́kọ́ṣíbẹ̀ gútù àbẹ̀ gúkí náwọn sáyẹ̀ ṣe tí ó ti bàdá na, ṣe ilé ẹ̀rẹ́ lokacin da za a ga wasu da na mai gidi gane wata ya shi na cikin gada nan wajen tashi mai biya mana ta ga su goga ku ga inna an zalna ofi lailatul qadr wa ma adraka ma lailatul qadr lailatul qadr khairun min alf shahr تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام يعني ده بنا ده سلام يعني ده شوية ولا ده وما قال سلام إن شو ولا ده يجيب لنا حتى مطلع الفجر عند كامل أجان سبحانه أما الفجر ده لعنته أمين تنسى كوكا ده بنا وقوقا kama ya shi ninnin na na tutatiya na gina wani na tutatiya eshi bai ni wani eshi bai gute eshi bai gute eshi bai gute abai ban wajen ni alamu ji da wani wayo oh? nga malu da gan alamu gutu sun na bayan zo bo kudan na ba wa dan na kudan na amma da alayi hali a da ke zuwa jijin musulmi an suna fogana mana man nono an bi tatuna wa ga shanye fogaji ka yi lawi ca wa ga makarin fogaji ya bana wa ca daga nan eh jijin nono mana su kuka ake musu yama ilas mai wai ga ga ya sa ga dani bai na jijin nono a ga azunwa zumana alifijin ladina azunwa jikini zumani ya ga shi na ya ci ba abin na lagugan zumana magarjan kwayo wale magar ya fauta ga da lailatul qadr isha ya fauta ga da ashen ya fauta suku tahajjud ya fauci wanda alayi hali musulina zuya a da daidai gaba shi bai bokin da ajin gaba shi na sukun kwabi Ìjọba ọ̀pá àdúrà náà ìjọba ìjọba ẹ̀mọ́ ìjọ ìgbàní ọkọ̀ ìjájú ẹ̀sùn ògbé ìjọba àdá náà ìjọba ọmọ ìjọba ìdíje sí ẹ̀kọ́ gbogbo wọn lára àmì ìwé arábì. Ìjọba ọ̀pọ̀ ẹ̀sùn ìjẹ́wì àdìgbà ẹ̀jú ti lè rẹ̀ lóde sí ìjọ náà. Ìjọba ìjọ àdáyà àbùkà náà ni ọmọdé ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ọwọ́ àwọn obere bọ́ẹ̀ nye ẹ̀kí ọwọ́ àwọn mẹ́rù bọ́ẹ̀ ní rògbò ọwọ́ àwọn mẹ́ sàmàlínẹ̀ ọwọ́ ọwọ́ àwọn mẹ́ ṣẹ̀káfẹ́ nẹ́nẹ́jà àlọ́ ìjìn mẹ́jọ àti jíjí àárọ̀ kámínà ọbẹ̀jẹ̀ nẹ́jà àárọ̀ àbẹ̀lẹ̀ fọ́nbẹ̀ báyìí. mọ́tẹ́lẹ̀ gbé ń bàtí bana engi tina kwakabanga ìgbìyàn ètò báyìí na ọkọ́ náà ìgbè jí ìbáyìí ti ká wọ́n ẹ̀dà aláìsíwá lọ́ka wò kí wọ́n ọ̀rọ̀ wá nù. ní tó tí a náà láwọn àmì tí ń tẹ̀kẹ́ ń lo àwọn wa nù. máa ní ilé wà jí náà dàgbà náà gan yẹn jí ti tẹ̀ wá gan jẹ́ ẹ̀yìn ẹ̀mí gáàdì náà náà ládàá.

Dàgẹ̀dẹ́ náà tún ẹ̀rí tí ẹwà mẹ́rin Àbẹ́ ìṣubú tí a ń lápá wọn àlárùbá náà, àbẹ́rẹ́ sọ àwọn níwọ́. ní bá ní jẹ ní o. náà. Etikun tí a fá àti agbèrò bá ń níbò. ọzọ ni ọzọ Èyí lè lé pò ìgbẹ̀nà ìláwọn ìlú wa. Ìgbàdá fún ẹ̀dọ́. Ìwò rẹ̀ ìlà ẹ̀tì wa ìtì tẹ́kún tí nà fún náà. Àmá ti Wọ́n تدغام باب الخير ما يتنوي ما كده يتوفي اليوم yẹni ìrìnàjò ló gbàjẹ́ ní ìjú ẹ̀nà ẹni tàwọ́sílẹ̀ ẹwà ẹṣí sọ̀kọ́ ẹ́ bẹ́ẹ̀ na sọ̀kọ́ ẹ́ ọgá aláṣùwò yẹn wọ́gá ìwà ẹbí wọn iná yẹni mẹ́ láti tàwọ́sílẹ̀ láti sọ̀kọ́ ẹ́ na wòye tún wáyé wọ́n wòye tún wáyé ìdè ka'ida ne daga qur'anu tsakanin ji bayan annabi adama abu ne adama ko adiyan zangan domin abu su ko shiga ba fawo gagan zanne ga muyi na fitwa ezida nan a wani na ga ba domin abu na da lashi su koye ne da na su ko ga gore na su ga muyi na gina zai ni mai kanangi zai ni mai emunu eh, ane kane nyina men gila da bana ga la lo na wune nunu na en jiti la da bana aga la lo na men ja be la la en jicha wa ti ama la de ngun ga e, e, da na la men ju na wu ga unji e won wu ya o men ga da ga la be ne men je bo yi e, jija inna ma yataqabbalu Allahu min al-muttaqin so tawassul da sai so ko no ga wa ne ne ga na da su na wanga ya ciki ya tuburo na shi yau kwayo ke da ya yaji ya ba da wani gina wani ko soko ba wanda ya ba kwan na ba min nana wa ya wani yana ne wani wani da na ce nana ne da yi da na ne ba da wani ajiya na yi tsakanin mu da yau ajiya lẹ́tọ̀ọ̀bá ọ̀gá nínú wọ́n ẹgbẹ̀mẹ́wọ́ ìdàdá àmọ́tí ń dàgbà azùn ní nínú arìbáàkì azùn gbàwọ́dí nínú sọ̀kọ́ ìbú ẹgbẹ́ na mani da ta ne wada na tofa ya ya wuwa yin gawa nan mi Lord, I want the, uh, the candle to fill and then the prayer to your Mùdí nǹkan àlùmẹ́ta àwọn ọ̀sán lákẹ́lò ẹlòmọ́tò ìlẹ́dà náà. Ìdè tọ́mọ́tò bá na ìgbéhùn ẹgbẹ́ ẹ̀hùn alá ìrìnlẹ̀ ìbẹ̀rẹ̀ láti olóyà ìgbà ìyẹ̀hùn náà. Ìgbìmọ̀dọ̀ ọmọ kan tọ́rọ mi náà. Ẹ̀bá wọn máa ìdìbòrògùn dúdú ìdìbò wọn kan sábẹ ìdìbò mọ́dà yìí ọmọ ẹgbẹ́ tẹ̀ tó bẹ́ẹ̀ ọ̀tẹ́ lọ́wọ́ àti kàkàtà àkúwé gan-an ìrẹ̀ àtọ̀dẹ̀rẹ̀ náà láàrín olóòlù náà mọ́ àbúgbà gbàjọba ìwé mọ́ olóògbò dáwọn padà débi gan-an lá ẹgbẹ́ ìdàgbé àwọn olóyàwó ìmí mọ́ àbò mọ́ àbò olóògbò náà èyí akábáyà nìyí ní ẹkọ́ mu máa wà máa wà máa wà àìdúndùn bàbá ìṣe ẹgbọn tó nàmà ìdúndùn mẹgbọn àṣìbá bá nínà tí àìṣẹ̀rí ọ àtàní ẹ̀wọ̀n èédú yìí àtàní ẹ̀bọ èédú yìí. Ìtàn ni ọmọ parí lé àgbáhàn ìdánámájíná jí jíba yìí tí lè jí àwọ̀ jí àwọ̀ ìwò bọ́ ọ̀bàrà àmọ́ ó jẹ́ igi ìlàjú tí lè ṣe báwo mo bá jí ìlàjú ó bá jí ìlàjú ara wọ̀ yìí ti ká ẹ̀ dání wọ́n ẹ̀ ìdáná mẹ́kí bá a jiná mo jẹ́ igi bá a jú tí lè ṣe àwọ̀ mo tọ́ mẹ́kí èdè àwọ̀ ni wọ́n lè gún yín mo bá igi bá a jí mo bá igi bá a jà ó ti yín ẹ bá ṣàrà àmọ́ ìdáná mẹ́kí ìlàjú náà. wuje jinga juti le tie bawa tuga bajinga kigawa china na na no bane jinna waye gal barku olugu waye gal barku olugu ilé ìgbàgbá alábẹ́ ọ̀rọ̀ àtúnlẹ́gbà máa tó ní ìgbò láàrín ilé ilé ìjídé èdò náà tó jí àwọn adéka ń jẹ àmájá ní ọ̀gá tí ó yẹ bá jí káàtọ̀ lítọ́ àti jẹ mẹ́gá táìmì àyíká ìgbà sàmọ́ nígbẹ́ 79 fọ́lá ilé tí jí yìí ìfẹ́ sí ẹgbẹ́ ìyàwó fẹ́ sábẹ́kú ní etí mọ́ akẹ́kọ̀ọ́ wúlélé kobo kobo libya imati ya yi maci jina albarka aluka shi ndo mutu na zabo so na ngacin boyi na agoma na ni fita ti mi gami lati mi ya yi wallahi baba to yi wani amfani baya wani media a ina ji shiri shi ba wani ya kai ce gan alanna ya zanna ya zanna alanna ya na koyi rashin lubin koyi ya nufi zai ke ke ta abi ama gan har da ti ne a ga ama jiman gwani su kwa albarka da shawara mi zai ba gan lugo ko bai gwa mutu Allah wa ko ah. ma lafiya daga cikin zana aka ke lalaki nga kuma ya organize a filo na ne nọrọ kun daga awa ta nọrọ kun kyan daga ya ciwo kashi daga ba dole na kan ọgbọ to to yi ti mini na kan ọgbọ mu da lanu jẹ wọnyi jẹ ba lọ

wanda na ne ga kwaso wa jima cinan yana ga migana jima fe ga da da adam ga da aljanna mu na yi wani ya lagwa su wa jima cinan jima fe ga wa da da adam ta aljanna bai yi yabe e ku wani ga kwaso yin yamba na jima fe ga da na sunan ito ezuci ji ma fe ga ke ewu patala nga na onye tu n'ụlọ na annabi la muhimmanci a har ma ba me jinnu be da wani ko ne ne ke fata da kada ala ya ala ba ja ile hankali da e bo ko ga amma ẹgbẹ̀gẹ́dà wọn káàkiri tó ìpínlẹ̀ làtíyàn ẹmọ̀ṣẹ́ àwọn ìjọ́ àjẹ́ríyàn mọ́tẹ̀kẹ́ ìlànà ìjọ́ ìjọba náà náà káàkiri àjẹ́ríyàn ìjọ́ náà bọ́n làtíyàn ti ìpínlẹ̀ lọ́pọ̀ṣẹ́ àti wọ́n àgbọ́n ìjọba ọ̀pẹ́ ìkàtà àjẹ́ríyàn náà lára òṣèlú la tó ṣàrán ìjọba mọ́jọ́ àwọn kan á lè fíjẹ́ la tó ṣọ̀rọ̀ ẹni ìjáde lálàáṣẹ́

wani ya ja kai bangaren rijo da jaji ko kuma kwangwacin nani an zaɓen da buwa ke na dabo na wada yake kara a suna ji yakin da na da yakin da ya ci balan jikin na tasu ala kwayi wala na ga jitu na lamta wa ah, na nake na ya lasa shawara da na yanzu jajiri wadda sun ba ni zai daga ẹgbẹ́ na bí suna kan suna so a ga wunde ya bai si fari da wani na je oge ji ba je agoya suna in ga ya na je oge si gina a amma a wuce su suna iri mai minnatu amani fi fitu sunnati wal qur'an aji bayani da muke fi ba zo na'am mo da bi mu ba kayo sabin sawo mai ba wa ta ta na to mun ne fa da dinai ba ro ro ni in sha Allah da na da shi ba yin shi wani na abubu titi wọn kú tínà wọn kú kí ní kí ẹ̀rẹ́ ẹ̀ṣẹ́ gbàtà ní jí wọn náà wọ́n ẹ̀wù wọ́n ẹ̀ṣẹ́ sùn tún ọmọ alúgbà ẹ̀ṣọ́kó mọ́ yẹ wọ́n alúgbà bí ẹ̀ṣọ́kó àná wọ́n ní ọdẹ láwọn yà mú sọ́kó wọ́n ní ọdẹ láwọn yà mú sọ́kó ní ó tàbí àti ìgbà ọdún yìí àrùbẹ̀ kámínà wọ̀ yà túnú kọ́mọ àrùbẹ̀ kámínà wọ̀ wọ́n gábẹ́ bana zangon da na su da bata da wani da amfani a jino fashi yadda na bijin na yi wani wani da amfani sallah wani da amfani a zuwa ta ga bata nan wobe da bana lokaci na nabi sallallahu alaihi wasallam da gona e da ga su da bata na me ji ku sallah wani wanda ta da ya ya ka da lai kuma ji ta ga mai da sami ni da ne ji yin nan ga annabi lawu ji sallah ga bata mu kan ga ne me ji ku bata shi sallah amma kamina musulunci da aje gwamnati a kunin nan aje wani da kamfin gwamnati wani annabi bai gbada wanda don da na tu magi bata na ayi gwai na awu bata hunci nan annabi bai ne bayan kwai bata ti da yazo ti bai ji sa da ma da wani wa ga ji yau ke o mutu mu ke o anu ga ji mu mutu a ga wani amma kamina gwamnati ula bokana sai an gawa da na ji kimiyya da na ji tatanan kan ga je ku ka be da da kikini uga uga bata gwawo na ani mi ga su ta da ya su da da da ji adala ko a ji sallan wa ga albarka ne sallan ya mu annabi so ko ne wa ji mu e do da baka shi da olégédà náà lùzù sára káàtó náírà ní ọmọ àtò gbogbo olùsánà wọn wọn lè gbéra àdígbà fẹ́ẹ̀fẹ́ sánà náà ẹ̀rẹ̀ bí a máa gbé àdúrà máa ń dá ìwọ̀n lé ní pé ká ẹni bí ọjọ́ wọn aká ní ìdílé sọ́mà ní ká kẹ̀kẹ́ ìgbìyànjú àwọn aláwọ̀ ìgbà wọn bá ẹni wọn ju ọmọ